ẹ tún káalẹ́ ní gbogbo ìtẹ̀ tí ń láǹfààní àti máa gbọ́ mi pátá. àjàdí ìkọ́ túndé olóhùn ṣẹ́gi. ọ̀nbọ́n tó ti kó àmójúbá mọ́ ojúpasẹ̀ tó ti kó àmójúbá gìrìgìrì ẹsẹ̀ ẹ mà kú àmójúbà mi èmi náà kú àmójúbà yín àti kú àmójúbà ara wa ẹ káalẹ́ kú ilé o. ní gbogbo ibi tọ́wọ́ já ìkànnì yìí tó bá fẹ́ dé pátápátá ní gbogbo ibi tí òun yìí tó bá dé pátápátá ẹ káalẹ́ ẹ kú kalẹ̀. èyí ti délé ẹ káalẹ́ ẹ kú ilé ẹ kú kalẹ̀ o. èyí ń bọ̀ lọ́nà àrùnàkórí àfòyà ibi láṣẹ bá mi Elédùmarè. ètò bàbá ètò ètò tó ṣe pé àti ń fa kòmọ́ òkun ọ̀rọ̀ nínú ìṣẹ̀mí ó tún ti balẹ̀ náà nìyẹn láti inú ìtẹ́. àwa fọpẹ́ fọlọ́ ọmọ Elédùmarè tó ṣọ́ wa lọ lọ́sẹ̀ tó lọ. torí pápá òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fọ́ mú ọ̀gẹ̀jì ló sì ti jà tí igi ọkọ̀ ti yà. àwa lọ pẹ̀lú èròǹgbà pé a tún padà wá lọ́sẹ̀ yìí ọwọ́ ọlọ́run mi òkè ló ṣe bẹ́ẹ̀ olè wa dáadáa tán ní ẹ̀ka lẹ́ẹ̀kú ilé o. onílẹ̀kùn lé ìrọ̀nà ẹ̀lẹ́ èmi káwò kí n má bàa ṣẹlẹ̀ tẹ̀. torí wẹ́rẹ́ tó wọlé tí ò kágo dẹ̀rọ̀ mú sóni. àgùntàn ọ̀gbọ̀dọ̀jọ̀ tó wọlé tí ò kágo dẹ̀rọ̀ mú gbọ̀dọ̀ṣà. èyí àdí àkọ́kọ́ tó wọlé tí ò kágo dẹ̀rọ̀ náà àgọ́ ìbọn ọlọ́run ibà ni mí tí mo fojú mọ́ṣẹ́ bàfẹ́ lédùmarè ṣùgbọ́n gẹ́gẹ́ ló ń ṣíwájú ọjọ́ ẹnu gọ̀ǹgọ̀ ló ń òfin sísú tàbí ṣùgbọ́n ò sí ń bẹ̀ ó ti jọyé èmi àti orúkọ ọmọ báyìí ní ìjánu ọmọ àyànfẹ́ yìí tó ti dé o ẹni yìí tó ti dé ọ̀rẹ́ yìí tó ti dé olólùfẹ́ yìí tó ti dé Usman Akorede ọmọdé lórúkọ tèmi èmi làjà dé ikọ̀ ọmọ olókun ọ̀la ọmọ olókun ọ̀rọ̀ ọmọ olókun wẹ́ẹ̀tì ìbẹ̀rẹ̀ lẹ́wì odò tí wọ́n fojúmọ́ dá kẹ̀kẹ́ lókè nínú ìdè ọmọ òdì rẹ̀ sàmọ̀jà bàdé ọlá ẹlẹ́gbẹ́ ọ̀pẹ́ èmi lọ́mọba dúdúgba ẹ̀kọ́rọ̀ ọmọ fìní ìsèpò ní bẹ̀rẹ̀ sà nínú èmi lọ́mọba lọ́mọba pò ìyá ọmọdé lára ọmọ akí international nítorí ìjẹun ní ìjíwìn ní ọ̀rọ̀ àní mo ń tẹ èdè mo tún kó ságbádà ọ̀rọ̀ mo gbólóhùn kàkàkà bí èèyàn fọ ọgàn àwọn tó dá mi mọ̀ ló ń pè mí ní ọtí ọtí ògbó lẹ́nu ó ta lẹ́nu kì máa ń ṣeré mo ti dé tòhùntòhùn mi tí mo fi ń gbẹ̀yìn létí ayé mo ti dé tòhùntòhùn mi tí mo fi ń gbẹ̀yìn létí èèyàn kùtùmọ̀ pòkúta tí ó ṣe bí kọ́wọ̀n sí láwùjọ òkúta ẹ̀yìn abìyẹ̀rí rẹwà bí ọ̀kíhàn sí i tí kìnìún bá ti wá bó ramúramù nígbó níjù tí gbó ti jọ àsinmi lọ́lọ́lọ́ ọmọ akínmọdé pẹ̀lú omi tí mo fi gba ìgbóyè lọ́dọ̀ àwọn bọ̀rọ̀ kìnní àtàwọn tó ń fẹ́ mi láwùjọ oai ọmọ akin international mvtr mr voyage tí ò ní rival fprw french prince of radio world GCFR Grand Commander for Anti-Abuse Substitution ẹ̀kálẹ́ ẹ̀kúlẹ́ láti inú ìtẹ́ ó ti dé pẹ̀lú àyànfẹ́ yín ọ̀rọ̀ tó jáde lónìí ọ̀rọ̀ balẹ̀ tá ṣàràṣàrà ẹni tó ti bàtà bàkú máa fi ṣèbínú ṣorí pẹ̀tẹ̀ pẹ̀tẹ̀ lọ̀rọ̀ àtàbálẹ̀ àtàbárò oko àkólẹ́ nìkan sínú torí pé káyé ba lè dùn fún èmi káyé ba lè dùn fún ìwọ ni màláìka ti gbọ́rọ̀ dé lú sínú ìtẹ́ ó ti balẹ̀ ní pìkì ní pìkì bí àpò ìyèrè àní màláìka ti gbọ́rọ̀ dé sórí ìtẹ́ ó ti balẹ̀ ní pìkì pìkì bí àpò ẹ̀wà ọmọdé lòmùṣetán ẹ̀jẹ̀ wọn máa pẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo ọlọ́gbọ́n gbogbo olóye gbogbo ọmọràn ọmọye yóò gbé lónìí karahun ó yẹ wá fìkàlẹ̀ sí ká tó sọ gbọ́ ọ̀rọ̀ láti inú ìtẹ́ lónìí ọ̀rọ̀ wo ni màláìka gbé wá fún wa láti inú wí lòwélòwé báyìí là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ní jò ọ̀mọ̀ràn nísìn mọ̀ gánmọ́gánmọ́ lọ̀pá ẹ̀ ewé kókò la fi ṣàwọn èlò ọ̀rọ̀ tí n bá ti ń sọ tó bá ti ń jọ bí òwe ọ̀rọ̀ tí n bá ti ń sọ tó bá ti ń jọ bí àṣàmọ̀ ọ̀rọ̀ tí n bá ti ń sọ tó bá ti ń jọ bí ìtàn kẹ́yìn máa fòye gbé ni o kẹ́yìn máa fi ọgbọ́n gbé kẹ́yìn sì máa fi ìlà káyè gbé kẹ́ mú mọ́ra wọn kó ba lè jọra wọn ni bóyá o bí n bá ti ń sọ tó bá ti ń gbé tí ọ̀tún wọlé ẹ rí i dájú pé kò gba tòsí jáde o àní tí n bá ti ń sọ tó bá ti ń wà kí ẹ̀mí ara yín lọ ẹ fi ṣe déédéé ìṣèmí ká fi ṣe déédéé ara tẹ̀sí fi wo ìwà wo ní ọ̀rọ̀ láti inú ìtẹ́ èyí tí màláka gbé wá fún ìtẹ́ wa lónìí òun la ní olùgbèjà Ọlọ́run olùgbèjà Ọlọ́run the advocate of God èyí òwò rọra bọ̀dá adájọ́ ìwọ ló mẹni tí ò ṣe dà ìwọ ló mẹni tí ò mọ̀ wá wò ìwọ ló mẹ́ni tí ò mọ̀rọ̀ sọ ìwọ ló mẹ́ni tí ò mọ̀ nǹkan kan ṣe ẹnìkan tó bá hùwà bàjẹ́ ẹnìkan tó ń wà tí ò ṣeé gbọ́ ẹnìkan tó hùwà àbí ta ní ọ̀gán náà láti máa sọ pé yóò wẹ̀ náà ta ní ẹ̀gán náà láti máa sọ pé ọ̀run àpáàdé ló ń lọ ọ̀run àpáàdé lọ ìfìrì gbọ̀nyìn you are going to all fire ìfìrì gbọ̀nyìn ah kò wà rárá olùgbèjà Elédùmarè ọba dákẹ́dẹ́jọ́ tó ń wo oníṣẹ́ ibi ó mọ tí ó ṣe tìjẹ́ ni pé àní dáadáa rèé ẹ máa ṣe ànípa ẹ̀dá rẹ̀ ẹ jìnnà sí i máa ṣe ìkìlọ̀ fún àwọn tó ń wà ẹ̀dá kó sì máa pàṣẹ dáadáa fún àwọn èèyàn láti máa ṣe dáadáa má gbèjẹ Elédùmarè má sọ wípé ẹnìkan bákan bákan bákan bákan kí ló dé tí wọ́n ń ṣe ìdájọ́ èèyàn láṣẹ pé ìwọ ti padà rí ìdájọ́ tiẹ̀ gànà gbogbo alápadà rí ìdájọ́ Elédùmarè ìwọ gan ibo ló mọ̀ tó gbẹ̀rù ah òjijì rẹ̀ létí abẹ̀rẹ̀ dáadáa ni ìdùnnú àníkò ètí tó ní ìdùnnú gbà bẹ̀rẹ̀ dáadáa ká parí dáadáa gangan ní ìdùnnú má gbèjẹ́ Elédùmarè ìwọ́n ṣàti pàṣẹ dáadáa kò sì máa kọ ìwà àbàjẹ́ láwùjọ má ròyìn àkàpín má ṣe kí ni má sọ pé ẹnìkan ti bàjẹ́ má sọ pé ẹnìkan ti bà má sọ pé ẹnìkan ti ta ọ̀pọ̀lọpọ̀ ló yẹ pé àwọn tó yẹ kó wá wá parapọ̀ mọ́ wa nínú ẹ̀ṣẹ̀ láti fi ọ̀rọ̀ ẹnu àti fi lé dànù ó yá o ìwọ náà fòye gbé ọ̀rọ̀ yìí náà ó mú àkàrà dání ó wá mú ẹgba ó mú ọ̀rẹ́ ó mú dání sọ́wọ́ òsìn ó má kàrà dání sọ́wọ́ ọ̀tún ó wá kò mọ̀dé kó wá wo ni ò súnmọ́ ó ń sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn ó ń jí iṣẹ́ ọlọ́run fáwọn èèyàn ó ń jí ìrírí fáwọn èèyàn wípé kó gbọ́dọ̀ gbọ́ sáyé wọn wípé kó hùwà rẹ̀ wọ́n ìwà kọ́ ìwà burú mọ́ wọ́n ìwà tí ò ní bá ìkùngbẹ́ mọ́ ọwọ́ padà bẹ̀rù bà wọ́n òun nípa ìwà tó ń wù yìí ó wọ náà ìwà tó ń wù yìí iná ló já sí iná ló já sí a sọ pé ò wá pẹ̀lẹ́ o olùgbèjẹ́ lẹ́dùnmọ̀rì ò sì jẹ́ ìwọ náà kó rí ìwọ gan tó ń ṣe wá àṣẹ fún un ìjẹ́ ògùn ti mọ ibi tó ń lọ òjò ṣọ́ra rẹ̀ torí pé ọ̀rẹ́ tá a bá sọ yìí láti inú ẹnu ẹyin nì tó bá ti jábọ́ kò ṣe kò mọ̀ rọra ṣọ́ bó ti máa ṣe tẹ́ńbẹ́lú èèyàn rọra ṣọ́ bó ti máa ṣe ìdájọ́ èèyàn ọ̀rẹ́ni tó múra tó múra tó ṣáyà lẹ̀ ọ̀rẹ́ni tó múra tó ṣọ́yàn lẹ̀ ọ̀rẹ́ni tó múra tó ṣe gbogbo ara lẹ̀ ó tún wá wò pé ah, bó ti bá kú nìyẹn tó bá ti bá kú bẹ̀ iná ló ń lọ tó ah, tẹ̀lé bó ti ṣe wáyé ah, iná ló ń lọ ó sì wà rọra òjòjì àwọn retí nínú ìtàn aṣẹ́wó èyí tó fi bàtà rẹ̀ tó fi bu omi fún ajá tọ́rọ̀ ẹ̀ sì já sí ọ̀rọ̀ ẹ̀yìn tí kìíní tó sì ń wọ ìjọba ọ̀run ìwọ tó wá jẹ́ pé òun múra sẹ́sìn ìwọ tó yẹ pé o múra síṣẹ́ dáadáa ìwọ tó yẹ pé o múra síṣẹ́ eré ah kò wá tó yọ̀ sí i a nípa bẹ̀rẹ̀ dáadáa kọ́ àníbẹ̀ ká parí dáadáa ni àtúrẹ̀ tó yẹ pé fùwà ló fi ń lọ mọ́sálásí àti tó yẹ pé gbùgbà ló fi ń lọ ilé ìjọsìn tó yẹ pé gbà tó kù bẹ́ńbẹ́ bẹ́ńbẹ́ bẹ́ńbẹ́ díẹ̀ báyìí kó kó fúríjọba ọ̀run wọ̀ ó padà yí gìrì ó padà kọ̀yìn sí Elédùmarè ó padà yí sí ó padà ṣe ìjọsìn ó padà yí ohun tí ò tẹ́lẹ̀dùmarè rárá ah olùgbèjà Ọlọ́run wà ṣọ́ra rẹ̀ ẹ pọ̀ lórí ilẹ̀ lónìí ó pọ̀ lórí ilẹ̀ lónìí tó ṣe pé lórí nǹkan bímbímbímbímbímbímbí ó sì máa sọ̀rọ̀ àdẹ̀ tí ó gbèjà Elédùmarè ọlọ́run bá tó gbèjà ara rẹ̀ àdákẹ́dájọ́ ó dákẹ́ rọ́rọ́ ó wò níṣẹ́ ibi ni ìwọ ṣáà ti wà rẹ̀ máa kìlọ̀ rí kó sì máa kìlọ̀ àbàjẹ́ fáwọn èèyàn wípé ẹ jìnnà sí i máa kìlọ̀ àbàjẹ́ fáwọn èèyàn wípé ẹ sá fún ìwà rẹ̀ tiẹ̀ máa tẹ̀síwájú ìwà rẹ̀ máa sọ fún ẹ̀yẹ́ pé kó máa tẹ̀síwájú náà ẹ̀hẹ́ ìyá gan ló lè fi ṣé o kò sẹ́ni ó lè gbèjẹ́ Elédùmarè torí pé ọba tí ń bẹ kí nǹkan tó máa bẹ ni òun náà ni ó sì máa bẹ nígbà tí kò bá ní bẹ mọ́ má gbé ìyá Elédùmarè má sọ̀rọ̀ ìdúró gbèjẹ́ Elédùmarè má sọ pé nìkan báyìí kan báyìí ni ó ṣe má sọ pé nìkan báyìí kan báyìí báyìí ni ó lọ torí pé Ọlọ́run bò ṣe gbèjà òun kọ́ tó jẹ́ ara rẹ̀ gbé òun kọ́ ló tún gbèjà ọmọ Ádámù ayé ta wàyí tó ṣe pé òbèrè láyé òjé tú láyé á máa tàn wá jẹ nígbà mi òbèrè láyé á máa yí bíríbírí ni ìgbà tó bá yí kan kò ṣọpẹ́ tiẹ̀ o tó bá yí kàn ni kò dúpẹ́ tiẹ̀ o torí pé Olódùmarè torí pé oníṣẹ́ rí dúpẹ́ tiẹ̀ àwọn tó ń wà abú òun lè sọ ọ̀la lè padà mọ́ tẹ́nìkan ò mọ̀ ọ́la nínú mọ̀ kọ̀kọ̀ tẹ́nìkan ò mọ̀ ni ó lè padà dọ̀la kó padà dẹ̀ ní ire ó lè padà dọ̀la kó padà dẹ̀ ní iyì àti rí adigunjalè ògbójú olè ọlọ́ṣà adigunjalè gbéwìrì gangan gangan gangan tó padà di Olódùmarè òṣèwà sọ yẹn náà Oh, tó wá ṣe pé ìwọ ti padà sọ fún nígbà yẹn tó wá pé ìwọ ti padà wí fúnrú ìyá bẹ́ẹ̀ nígbà yẹn wípé ah sórí bí mo ti ń wọ yìí ó padà wọ̀nà ah á ní òṣì ẹ̀wọ̀n náà tí mo ṣe jẹ tẹ̀mí lọ́rùn ah jẹ́ tún rán ọ létí bàbá ọ̀sùn bàbá tún dé ìṣòlá fọlọ́ọ̀ṣọ́ gbéwìrì ni ọlọ́ṣà ni adigunjalè tó gbójú tó gbẹnu bàbá tọ́lọ́jọ́ gbójú ẹkùn láì ṣẹ́wó tí kìnnìún bá búra múramù nígbò tí ju àṣẹ Babátúndé Ṣọlá Fọlọ́runṣọ́ ni mò ń kì í tádó péré akọjọ́ ní fìdárẹ̀lẹ̀ gàràgà ògbójú gbégbiri ògbójú ọlọ́ṣà ló ló padà gbẹ̀yìn ó padà fá ìyẹ̀fẹ́ lẹ́dùnmarè ni ó padà jẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ ó padà dèyàn lẹ́dùnmarè ó padà dèyàn ọlọ́ wọ́n yẹ pé ìwọ tó yá tó sáré dúdú gbèjẹ́ lẹ́dùnmarè tó padà sọ pé ah, ìwọ iná lọ lọ o tó ti bọ́mọ lọ́wọ́ ni ó ó pàdé ẹni tí ó padà jẹ́ òkun fà fún láti kíni láti wọ iná ná ó sì padà jèrè iṣẹ́ tó ṣe torí pé ìwọ náà ti ṣokùnfà ó padà parọ́wà fún ó parọ́wà fún wọn ni ó ṣe wàásù fún wọn ni ó bá wọn sọ̀rọ̀ tútù ni fún wọn ní ìró ìdùnnú jẹ́ kó mọ̀ Olódùmarè nífẹ̀ẹ́ wọn jẹ́ kó mọ̀ ipò ọlọ́ba fẹ́ràn wọn jẹ́ kó mọ̀ ipò ọlọ́ba nílò wọn wọ́n sọ fún wọn bó ṣe tó ń ṣe yìí ó bá kú iná ló ń lọ àhá wọ́n sọ̀rọ̀ ìlúgbèjẹ́ lùdùmarè wọ́n pọ̀ lórí lónìí wọ́n sì ń bà yìí jẹ́ sì ń sún àwọn èèyàn kúrò tètè ṣe ọlọ mò bọ̀ náà tẹ̀gbẹ́tọ̀ mi díẹ̀. yàn nínú ìwé tá a ṣèbẹ̀ nínú ìpò ẹ̀gúsí ẹni màá yọ ayọ̀ ẹni òsì ni yóò ti máa pariwo ibi àwọn báyìí lásán fún ọmọlúàbí bó bá dùn nẹ̀ ó dandan kó dòde ndí n tàn sọ fún ẹ pé má ṣe sọ̀rọ̀ àìdólùgbèjẹ́ lẹ́dùnmarè má gbèjẹ́ lẹ́dùnmarè ìwọ ṣáà máa pè máa ṣe dáadáa má sì ṣiṣẹ́ má sọ pẹ́rẹ́ wa dáadáa má ṣèwà àbàjẹ́ má sì kìlọ̀ wà àbàjẹ́ má sọ wípé nìkan báyìí báyìí ni ó lọ má ṣe dájọ́ ẹnìkan kan ìwọ má ṣe dájọ́ yẹn torí pé ìwọ gan-an tá a ṣe dájọ́ lé lórí ìyẹn ó ọ̀rẹ́ wa ó bàbá wo, wò wo, wa wò ẹ̀gbọ́n wa wọ́n ṣèdájọ́ Elédùmarè wọ́n sọ̀rọ̀ rẹ olùgbèjà Elédùmarè ọ̀rọ̀ láti ní ìtọ́ni jù báyìí lọ lọ́sẹ̀ yìí ẹ tún pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àlọ́ ọlọ́run ẹ má gbàgbé máa ń sọ gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ẹgbẹ́ ká ṣe dáadáa ká wò wá rí ká má sọ̀rọ̀ òdì ká má ṣìwà wù ká ṣe má sọ̀rọ̀ sọ ká ṣe jẹ́jẹ́ ká ṣe dáadáa ká ṣe dàgbàdàgbà torí pé agbésí jẹ́jẹ́ ikú pa ábìlẹ̀ tà sí ọ̀pọ̀lọ mo tó kárí ilé bí aṣọ oníṣúgà òun ni kú tó bá dé tán kí la fẹ́ sọ nípa ẹ̀wọ̀ tó bá dé tán kí ni wọ́n fẹ́ sọ nípa ẹ̀mí àrọ́bà sírè òun ni bàbá tán ẹjá ṣe eré kó lè yé mi kó lè yẹ̀wọ̀ kó lè yẹ kó wà wà ní ẹ̀yin fẹ́ fi ìpolówó ọjà ẹ fẹ́ ṣe ìkéde èyí ni ayẹyẹ tó ń bọ̀ lọ́nà ẹ wá mc tàbí nílò ẹni tí ó padà ṣe akéyè fún ìfàyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ pé ọmọ akin tàbí kẹ́ chat mi lórí whatsapp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero nine zero seven five six seven. 4214. Lẹ́ẹ̀kansi 09075674214. Kára láyọ̀ ká pàdé nìrè ká má ṣe lódì lẹ́yìn ara wa. Sùwọ̀n àkọlẹ̀dọ̀ wọn àdéhùn sọ fún wa wípé a fèrè pàdé ó dàárọ̀. thank you